والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعنه أي عن جابر بن عبد الله رضي الله عنهما قال كان المسجد مسقوفا على جذوع من نخل فكان النبي صلى الله عليه وسلم إذا خطب يقوم إلى جذع إلى جذع منها فلما صنع له المنبر فكان عليه فسمعنا لذلك الجذع صوتا كصوت العشار أي الناقة حتى جاء النبي صلى الله عليه وسلم فوضع يده عليها فسكنت أخرجه البخاري جابر بن عبد الله لقاسي وبا يونس أتوا باره gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ẹ̀rí mọ́sálásí anábì sallallahu alayhi wa sallam masqufan ala jubu'in min ǹjẹ́ wọ́n irúfò rẹ̀ òun làwọn ẹ̀tọ́tún ẹ̀ka ẹ̀ka igi làbídùn àbẹ́sọ̀ àti páànù àti rúùfù mọ́sálásí ànábì òjì báwọn lọ sallallahu alaihi wasallam. àdìdì yìí fẹ́ kọ́ wa ń pa nǹkan àti ń sọ̀bọ̀ láti jẹta àwọn iṣẹ́ ìyanu àwọn mọ̀jíza ọlọ́ni ọ̀tọ̀ wà nábì fẹ́ kan tó ní ìpele àmọ́ ká tó lọ bẹ̀rùn ká sáré pàkíyèsí wa tí ń tà àti ń wí tẹ́lẹ̀ mọ́sálásí ànábì lẹ́yìn kàábà sí mọ́sálásí tó tún dáa tó ilé pọ́kọ́ dáa jù lọ lọ́dọ̀ ọlọ́ lọ́dọ̀ ọlọ́ àpè lọ́dọ̀ èèyàn o àmọ́ lọ́dọ̀ ọ̀tá ni lọ́dọ̀ ọlọ́ ọ̀nàfíjọ́ jẹ́ pé ìrun ẹyọ kan nu mọ́sálásí yìí àṣùbà tá a kí ilé yẹn bá ti ń bẹ̀ one thousand àṣùbà àwọn ọkọ̀ fún kókì mọ́sálásí tó wá dáa tó báyìí ní tí wọ́n rúfù rẹ̀ lọ́wọ́ kò sí pop kọ́dà kò sábẹ́ sọ ńbẹ̀bẹ̀ lé pop òní bá ń pe àkíyèsí pé dandan kọ́ ni kẹ́ tẹ̀pẹ̀tẹ̀ bọ́ mọ́sálásí tẹ̀ lágbára o torí báwọn kan kọ́ mọ́sálásí tí wọ́n lájà méjì mẹ́ta máa wá tú láti àwọn èèyàn a máa pẹ́ ní tọ́lọ́run ò pè dá sí ọ̀rọ̀ wa kọ́ mọ́sálásí àrẹ̀ńtọ́lọ́run ò pè dá sí wa kọ́ bá bá ń kọ́lé mi ilé ọlọ́run ọlẹ́yìn tó rówó haramu táwa náà mọ̀ pé owó ọ̀nà ibi tó gbà rówó yìí olúwa ọ̀fẹ́ o wàá tẹ káàdì pé lọ́ńtìn wàá pẹ̀lú wọn wàá kọ́lé ọlọ́run èèwọ̀ ni o ẹnìkan ò sì rán yín fẹ́ o ìyá ìyá ti yà lọ ìdíwọ̀n irúfù mọ́sálásí ànábì wọn wí o òsì sí mọ́sálásí kan tẹ́nìkan lè kọ́ mọ́ńbò ní ọ̀dà tó bẹ̀lẹ̀ yọ̀ dà jù lọ. afẹ́ kọ́lé ọlọ́run olúwa ọ̀bẹ ọpẹ́ ọkọ́lé òun pẹ̀lú owó haramu inú àwọn tọ́lọ́run ò ní ẹ pè sí ẹ wá kọ́ mọ́sálásí òun lẹ́ni tí ò ní bá yín kẹ́hún bẹ́ẹ̀ o ẹni tí ò ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá dọ̀rẹ́ fẹ́ dọ̀rẹ́ pọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ họ́ọ̀lù fádùúgbò yín tẹ́ bá fẹ́ kọ́ ibi táwọn ọmọ ó ti máa kọ́ kọ̀ǹpútà ọ̀dà ẹ̀kẹ́ àwọn ọ̀rẹ́ ń gbà ẹ̀mí ẹ̀wà bá wa dá sí ẹ má pè kẹfẹ rí ẹni tí èé kírun tí èé ṣe mùsùlùmí ẹ má pè wọn wá kọ́ mọ́sálásí mọ́ ọlọ́run ọ̀fẹ́ innama ya'muru masajida Allahi man amana billah ọlọ́run lẹ́ni tó gbọ́ ọlọ́run gbọ́ ní kọ́ mọ́sálásí o ẹni ó sì jẹ́ mùsùlùmí náà tí ò rújú pé owó haramu iṣẹ́ haramu ọ̀nà ìwọ ọlọ́run lọ́gbà kówó rẹ̀ jọ ẹ má sọ ẹ̀sìn di yẹ̀yẹ́ o olùwò ní pé má lọ lówó níbi kan kéèyàn wá pé ẹfílẹ̀ bàbá ní sóun náà láti kọ́lé rẹ̀ à ọlọ́run ìsọba ìsọba yẹ̀yẹ́ o inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba nàbì ló wí bẹ́ẹ̀ ọlọ́run ló fi ràn. ọba tó má lọ́lọ́run kìí gba eré o kìí gba ẹ̀gbin o ọ̀gbẹ̀ yín ní kẹ́ wá owó wàkúwa nítorí pé fẹ́ kọ́ mọ́sálásí tẹ̀ lágbára rẹ̀ o. èyí tẹ́ dá tọrọ kọ́bọ̀ yín tẹ́ kọ́ nípa láyọ̀ ọjọ́ lọ́n lójú èyí tẹ́ ń lọ pé àwọn tí ó pè tí ó pè é pè nípa fẹ́ kọ́ mọ́sálásí ẹ̀yìn yẹ̀yẹ́ ẹ̀sìn ni nírú àwọn yìí lẹ́wàá ṣe wá àti fún pé tí wọ́n ń ṣe ọ̀dà lọ́la gbé ńgbẹ́ fẹ́ kọ́ mọ́sálásí ń jò ní ẹ̀ mà bí ajé owó tá a fún yín ìbí ajé rí náà nù. Ìdí wọn lè kọ́ mọ́sálásí ànábì la gbọ́ yìí o. Orí náà ẹ̀dàkùn ẹ̀yà fèsì o. Ẹ̀yà fèsì ń tá bá ń ṣe o. Tọ́ ká padà sórí ọ̀rọ̀ mọ̀ yíyá. وكان النبي صلى الله عليه وسلم إذا خطب يقوم إلى جذع منها فاتني أواجي لبدن برانشيسي ونوم في كني ìwọ̀n irúfu mọ́sálásí ànábì irú ẹ̀ náà ni igi làbídùn kan ní ànábì máa lọ dúró tì bàbá fẹ́ ṣe kútúbà èmi mẹ́mbà níjọ náà ànábì ò ní mímbà rí ní pilẹ̀ èyí ń túmọ̀ pé báàbá tí ní owó táì kan mímbà rí ẹ lè kí jímọ̀ mọ́sálásí ni o gbàtó mọ́sálásí jímọ̀ ànábì náà kírun ní àyè ní tí èsì ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta kó tó di kó ní kíni òní mímbà rí mi túnú ìdájọ́ sẹ̀ríà mi túnú à ń lọ bí ọ̀rọ̀ mọ́jísà ni àmọ́ gbogbo eléyìí náà ṣe pàtàkì àmọ́ inú ẹ̀sìn wa mo fi ní olúwo tú láti ní àti mọ́sálásí tẹ̀yàn bá ti lówó nígbà gan lè fi dí màmú ẹ̀sìn bàbá níbo ló ti jẹ́ oníbo ti jẹ́ nì igi lànàbí lọ fara tí kì í ṣe kótóbá falamma suni alahu al-minbar nígbà wa tásìkò tá ànábì ní mímbà ìlọ́jọ́ ní mẹ́mbàrí wọ́n ànábì rí arábìnrin kan nínú àwọn tí wọ́n ń kírun kápẹ́ńtà lọ́mọ rẹ̀ yífọ́mọ rẹ̀ kápẹ́ńtà yìí bọ́ bá bá wa kà nǹkan kan tí wọ́n bá bá wa kà nǹkan kan tí a lè máa dúró ní orí rẹ̀ dá máa fara jì ọmọ dà ọmọ ìyá yìí tó jẹ́ kápẹ́ńtà lọ́kàn mẹ́mbàrí fàmìlì ẹ̀kọ́ mi ìtùnú bọ́ọ̀ bá lówó wọn náà ní nǹkan mi ìdòlè lọ́rọ̀ lọ́wọ́ a mọ́sálásí wa yìí páànù rẹ̀ ṣe ń lò ibi káfẹ́ńtà nìwọ wọn náà ṣe o pé ẹ fowó tẹ́lẹ̀ ẹ̀kan mọ́wọ́ màtíríà wa wọn náà dá fi tọlọ́run tọlọ́run fẹ́ lára jẹ náà nù ọmọ wa bú àwọn kan pé wọ́n lówó ni wọ́n náà fi tọlọ́run iṣẹ́ tí wọ́n náà ní tọ̀ náà fi tọlọ́run kan bí ọba jẹ́ ẹnjìníà pé ẹ̀yọ owó supervision kò mẹ́ èmi sí gbogbo àwọn òṣìṣẹ́ wọn ní iṣẹ́ ìtẹ̀mí nù civil engineer ni mí ní mójútó lè la ọlọ. ọ̀pọ̀lọpọ̀ tí máa jòkó jọ́ kàn máa yanu jọ́ kàn máa bú àwọn èèyàn jọ́ kàn máa sọ̀rọ̀ àsọjù sáwọn èèyàn yẹn náà ń bẹ lára ẹ̀. ìyá tó ní kí ọmọ rẹ̀ jẹ́ kápẹ́ńtà ọ̀pẹ ọmọ rẹ̀ pé kàn ní ń bà rí bàjẹ́ sọ̀lọ́lá gbọ́ ọ̀nà tí wọn náà bá mà lọ́nà sẹ́ẹ̀lì wọn àbọ̀já àsìkò rẹ ló ní òlẹ́ká ìyẹn ò lówó mọ́tò àmọ́ ìbílẹ̀ ẹni á lọ lórí ọ̀rọ̀ mọ́sálásí ẹ̀yìn ọba fo ọkọ̀ lè ní ọ̀lọ́ òun náà ṣe kàn án. gbọ̀ngàn àbá sì ti síwájú lọ́dọ̀ ọlọ́run yóò bá o. ọ̀ torí náà ń gbọ̀ wá di pé wọ́n kan mẹ́mbà rí fún anabi sallallahu alaihi fọ̀kẹ́ ibẹ̀ la nàbí wa ń lọ dúró ọ̀dọ́ dìbì kìkì máa dúró tẹ́lẹ̀ fasami'na lidhalika al-jaz'i fawtan ka fawti al-'isha jábìrù létí ara mi lè gbọ́ mọ̀ wá náà wà tó gbọ́ a bá ń gbọ́ òun kan lára bí gíga nàbí máa dúró ti tẹ́lẹ̀ yìí bí ìgbà tí rànkúnmí bá ń kún yà ẹsẹ̀ wá sí báyìí fún mi ẹsẹ̀ gbá nàbí kú lọ́dọ̀ mi àwọn àṣegí mẹyì ànẹbí ìwé èèyàn máa ń tọ́lọ̀ ṣe fún ọ kó ṣe ọlọ́mọlẹ́yìn ànẹbí wọ́n ń pè ọ ló ń súnà ó tó ń bínú pé ta ló ń súnà èso ń súnà ó ń kí ni bọ́ọ̀ bá jẹ́ onísúnà ànẹbí òun ti wá ni ọ igi ọmọ yìí ànẹbí débi gáà ó sì gbóore yìí kúrò lọ́dọ̀ mi èmi là máa bọ́wọ́ lé èmi ní máa fara jù ní máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó ń ṣe kútúbà àwọn ọmọ yóò sì lọ́ọ́ kan mímbà rí fún un. yàdùn ní àfẹ́kí ara wa gbọ́ báyìí bí ìgbà tó ṣe pé ráńpọ̀ mi ní kùn. حتى جاء النبي صلى الله عليه وسلم النبي wa padà lọ dìídì kó lórí mímbà rí rẹ̀ ọ wá lọ dìídì fọwọ́ bọ̀ ayáda rú àlẹ́ ìhà ọwọ́ àlùbáríkà nàbì sọlọ sọlọ wa gbọ́wọ́ lé igi bó ti ń gbọ́wọ́ lé yí pàṣákàlà jù ohun tá à ń gbọ́ ní bá dákẹ́ nígbà tá a rẹ ọmọ lẹ́kún pé wọ́n sunkún mà ànábì ṣe bẹ́ẹ̀ fún igi igi tó torí pé ànábì kú ò lọ́dọ̀ òun inú rẹ̀ bàjẹ́ ẹ̀kọ́ mi tún nù o gbogbo wọn tí wọn bá ń ṣe nǹkan tọlọ́run lé rẹ táwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ ọ wá gbálẹ̀ ẹ̀bẹ̀ àbí wọn ò tún bẹ́ẹ̀ jáwọn yẹn wá ní ẹgbà nílé máa jókòó ṣe wá àti táǹtì hálìkọ yẹn àyè máa wà bomi ẹ̀rí ní tí ń rún ẹ̀rí bí òtí mọ lọ fi èsì o mẹjọ wọn gbóore kúrò ní ọ̀dọ̀ rẹ o wọn tí wọn ń lo ọ́fíìsì rẹ wọn tí ń lo fẹranda rẹ ọba ìpẹtọ lọọ ní àpé tí wọn fi ń ṣe ẹsẹ o gbogbo ntí ó fi kíìpù wọn ń bẹ ká ẹ má lọ wà èyí ṣe ẹ wàá mọ ní gbà á àti rí bòmíì ní kílẹ̀ rí bòmíì tí ò sí àyẹn sọ kí n ṣe é yẹn bá mọ nítorí bí rí ọ̀nà ọlọ́run ọ̀nà tí yẹn máa gbà mí gbọ́lọ́mbà ní ọkọ̀ ju kan sọ́dọ̀ rẹ̀ tó fi rí ọ̀nà ọlọ́run gbogbo ọ̀nà ní ọ̀gbìn kọ́mọ́ fi ṣe kínní kọ́mọ́ fi kó lọ́dọ̀ rẹ̀ kọ́dà ìgbì náà ìgbì náà máa gbàgbé mẹlẹ yìí ni wo èèyàn ní mà ọlọ́nkọ́ sàmànà wa o torí ìṣèkọ́ ni lu ẹlòmíì ó ti fún àwọn kan láyè ìyá ẹ máa kí wọn yà ẹ máa àwọn ọmọ rẹ padà tó ta àdúró lẹ́hún lẹ́hún àfikà lẹ̀ fún wọn pé kíní gidi lẹ̀ wọ́n dé èèlò ni lẹ̀ dé tó tó lé kan lálejò náà ọjọ́ nìkan kó bọ̀ ọ̀ wọn náà fi làákà lulẹ̀ o ṣe tó mú kó láyé yìí nu gbogbo dúkìá tọrọ rẹ ní square meter mélòó ni gbogbo ní tí wọn yóò fi ilẹ̀ fún pọlọ ládùúgbò tọlọ ti fọ yìí. aṣ-ṣaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha' gbẹ ọlọ́run ti kì wá ń lọ rẹ̀ olùwàlẹ́sù ni ọmọ adẹ́rù òsì báyìí ní ọmọ plọ́ọ̀tì kan wá nù plọ́ọ̀tì mẹ́wàá wọn tún gbà àìní wọn sanwó ni o torí bá a fi kọ́lé ọlọ́run a fi kọ́ mọ́sálásí àṣírà àwọn tí ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ náà o bàbá kan wọn ní bàbá náà ti sáláì sí ní sọ dáa ká máa sọ dáadáa táwọn èèyàn bá ṣe ńlọrin náà ni wọn pe bàbá wọn ní òó jèrè o àwọn tó bá mọ àwọn ti mọ bí ti ń wí bàbá náà ti sáláì sí ọlọmọ bá a jẹun láti wọn yọ ọlọmọ sàkẹwọn kò fún ẹ kò fún ẹ ní tèmi rí tí wọn ṣe ni ọ̀rẹ́ wa kan fẹ́ kọ́ mọ́sálásí kan ní kò sí Ìlọrin bíi alápá. àwa níbo ni wọ́n ní ibi tí wọ́n láwọn ní ò kò ṣètò na ẹ fi irú ilẹ̀ tí ń bẹ lẹ́sẹ̀ títì lọ́dà mọ́sálásí tá a bá kọ́ sẹ́sẹ̀ títì ládá sí ẹni tí ó kọ́ gbàgbé tẹ lọ kọ́ sínú lọ torí ẹni tí ń kọjá lọ́ọ̀kan káàkiri mọ́tò rẹ̀ níbi kọ́ mẹ́nìkan rí yóò kírun bẹ́ẹ̀ àní ọ̀rẹ́ wà irun tó ń fẹ́ nu èyí ló wọ́n ta ilẹ̀ ẹsẹ̀ mọ́sálásí bí yẹn bá wọ alápá lónìí tí ń sọ̀rọ̀ yìí mọ́sálásí òun lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ bá fẹ́ wọ̀ lẹ́gbẹ́ àlàáfíà báyìí pé ní masjidul muhammad ní kọ́nù nítorí sójú tèmi ni o bàbá yìí àwọn èmi ọmọ wọn rí ń gbà kú fà ní anẹgọṣẹ́tì bá fẹ́ ra lẹ̀ ni àwọn náà ti là ń fẹ́ talẹ̀ àti wọn ò mọ tá a fẹ́ kọ́ síbẹ̀ ǹjọ́ wa dìjọ pé ẹ̀ǹjọ́ sàkàlẹ̀ fún ọ jáde yọ sáyìn àwọn èèyàn àgbọ̀dọ̀ wo òpó náà àgbọ̀dọ̀ kéwkéyìn ó tún gọ̀ ẹ́ olùwà níbẹ̀ bá ń ṣe ìjọba náà yín lówó tó wọ́gbọ̀ sọ́wọ́ ẹnìkan ẹ̀kọ́ kalẹ̀ o níjọ́ ni bàbá yìí tó yọjú pẹ̀lú tó mọ̀ wá ní sáyìn ló kọ ọ̀rẹ́ wa tí ó kọ mọ́sálásí àwọn sáyìn báwọn tó yẹ ta ilẹ̀ lọ́nà àdá àfa inú wọn lè fẹ́ kọjú yá bàbá àwọn tí ń yí ìjọ òun lẹ́nu là èsì wọn sọ fún yín ní wọn sọ fún àwọn kan láwọn fẹ́ra mọ́sálásí ní àwùjọ gbèlà ẹ̀mí ò lè talẹ̀ fún mọ́sálásí o wàláhìláhì gbàgbà máa jẹ́rìí tá a bá má àtàkì jùlọ fẹ́ tí ò sí láyé mọ́ mẹ́jọ jẹ́ pé àléébù òkú ni ọ máa yọ lẹ́nu rẹ̀ ń gbogbo gbà àti tá láàyè náà wọ́n sọ dáadáa àwọn èèyàn náà ẹlòmíọ́ mọ̀ pé àrùn burúkú ni tọ́mọ jókòó ti dámọ̀yìn ṣe báyìí àtàkì gbèsè jọ dà kò rí dáadé èèyàn rí àrùn ni o àwọn ilé ìbò àmọ́ pé ní sádìsìn ẹlòmíọ́ wà sádìs dáadé yẹn dùnmà sára burú gan tó ṣe báyìí tó ṣe báyìí lọ́wọ́ rẹ lọ́wọ́ wá ìwòsàn sí àwọn mi àwọn burúkú ni. bàbá yìí ẹgbẹ́ ti ń wí ṣahada tàǹdìlá ìpínlẹ̀ ọ̀mà wọ́n rí àfijọ́ ní ẹ̀ ti rí wọn èèyàn ní pé àáfàá ni wọ́n nǹkan àmọ́ mùsùlùmí ń bẹ lára ìsìláàmù ń bẹ lára wọn islam ara wọn àwọn jẹ́ wọn mọ̀lá èmi ní ìtàlẹ̀ fún mọ́sálásí rárá o mi ò tàlẹ̀ fún mọ́sálásí o bàbá ìyàrí kò gbowó àti ó ti dé pọ́ǹtì kí a sanwó kọ̀tọ̀ ọ̀bọ̀ kíkọ́ sanwó kò gbowó kò gbowó àà ọmọ pé mọ́sálásí ni ẹ̀fẹ́ kọ́ síbẹ̀ òun lè tàlẹ̀ fún mọ́sálásí o ẹ̀wà kọ̀ǹtẹ́kù lọ́mọ́ta àmúládàá rẹ̀ bọ́ náà o. ilé ìtàwé náà gbẹ̀yìn ọba yọ wóoru rẹ̀ kọ́sẹ̀ wọn náà wò kọ́sẹ̀ ẹ̀jẹ̀sẹ̀ ìtọ́ni ọ̀ lù ọ́ ẹ̀jẹ̀ àwọn márùn burúkú kò kó bọ́ mélòó ló lò ń bí ń tọ́lọ̀ ń ṣe fún ọ tó tì sí àlùkìyà mọ̀kálẹ̀ kọ́ máa lọ báǹkà rẹ̀ ń bẹ̀ bàbá yóò ti gba ilẹ̀ yìí ládùúrú ilẹ̀ tó ní yóò ti gba ibi plọ́ọ̀tì kàdúmẹ́bì yìí nísìnyí náà ti máa bá a nítọ́jẹ́ fún un alikiyama tọ masa sama samana gbogbo wa o fẹrẹ di ife ńlá ńlá ta kàyí alimami Buhari lọgbà wa o ifu tọlásẹlẹ púpọ̀ ni o sallallahu wa sallim wa barik ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Wa iyyakum.